láyé wasallu allah ala nabiyina muhammad wa sallam ala arka alayhi salam um, hmm. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí pé ẹni tí ó bá jáde láyé tó jẹ́ obìnrin ọkùnrin mùsùlùmí tó bá fẹ́ nípe nínú gbígbé rẹ̀ gbígbé àwọn gbọ́ wípé tó bá yẹ pé ni ẹ bá ní súnà pẹ̀lú ìyàwó rẹ̀ ní ọgọ́jú ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ibi ní ọ̀dọ́tọ̀ àti gbé nínú òkú yìí bákan náà sọ́tẹ́ ni ẹ bá ká sọ pé èèyàn ti wà kóńbi jàǹdà èèyàn wá bẹ́ẹ̀ sí kóńbi jàǹdà èèyàn darí sílé déyàn èèyàn bá padà wá lọ ní súnà pẹ̀lú ẹlẹ́tọ̀ yẹn ṣé àbúrò kankan sọ wà ń bẹ̀ nígbà tó yẹ kó kóńbi jàǹdà ti kú tán Allahu alam àwọn onímọ̀ kọ́nà kó bá ní yọnu sí wọn wọ́n jẹ́ ká gbọ́ yẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin nígbà tí Rùkọ́yà tó kú láyé tó jẹ́ ìyàwó Usman àrísàlám orin ti Bádírì dé òun náà ni wàhálà ìsá ajálù ìṣẹ̀lẹ̀ tẹ́ pé ìyá ìjìkú ọjọ́ láàánú ha wọ́n rán ní àwọn tí wọ́n bá wọn ní súnà pẹ̀lú omi wọ́n kàn ní Usman náà tiẹ̀ gan ọjọ́ náà lọ ṣé kọ̀sọ́ ìṣù ọmọ ànábì ni sáà ànábì nìkan ìyá fún lórí rárá. àwọn ulama rahimahumullah ta'ala àwọn tí wọ́n lọ pẹ̀lú ọ̀rẹ́ ìjọ àwọn sọ ni pé gbogbo yẹn náà ni gbẹ́ntọ́ bá ti jẹ́ pé ó bóbìnrin ní sunna papọ̀ kó mọ̀ máa gbé nínú òkú obì mùsùlùmí wọ́n wá ní kí ni hekima tó wà ń bẹ̀ wallahu alam apákan nítorí pé táìmù tí a bá ń sìnkú lọ́wọ́ táìmù tá a fẹ́ kí mùsùlùmí kó ní ìjọ́mọ ènìyàn ìbàrújẹ́ pé ah, ọmọ ìyá mi kan ló sì kí ni abẹ́ lọ rì mọ́lẹ̀ yìí tí wọ́n wá ń gbé obìnrin obìnrin obìnrin náà ni o tí wọ́n ń gbé táìmù yẹn ṣètò ńlé wa gbé amúlọ́kàn kọ́mọ bẹ́ẹ̀ ní ìdílé àwọn bẹ́ẹ̀ bí ẹsẹ̀ lọ́jọ́ máa gbé ni o àbí bí orí ni o èso wà ní wàá mú wọ́n sí lọ́kàn yìí pé bó o ṣe ń gbá ẹsẹ̀ ìyàwó rẹ mú láìpẹ́ kọ́ yìí bó o ṣe ń gborí ẹ̀ mú láìpẹ́ tó yẹ pé tó máa ń tàṣọ wúrò ó lè ṣe ó lè ṣe sí smile time yẹn tó ń bára ti ìgbàdùn tó ń gbá tán ní òpẹ̀kópẹ̀ lásìkò tó yẹ kọ́ máa ń jẹ́ òrùbá gbọ̀ngàn yẹn ṣẹ̀tàn lè ti bẹ̀rẹ̀ gbá mọ́ wọn nítorí ẹ̀ ló fi jẹ́ pé alákùnrin lè hàn nǹkan yẹn àwọn àfáà máa ń kà mí nínú àwọn kàmílà àti nínú àwọn nǹkan tó dáa púpọ̀ bí ká sọ wípé ẹni tí ó bá ti fẹ́ yàwó kò lè ka rúkìá ló jẹ́ pé ọ̀rọ̀ yẹn náà àwọn ọ̀rọ̀ tó ní asúlù tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà nìyí rẹ̀ gbé ẹ̀ ah, ẹni tí ó bá ti máa rí o ah, wọ́n ẹ̀ lè sọ pé ah, wọ́n mọ̀ dáa torí àwọn so nǹkan yẹn irú nǹkan gẹ́gẹ́ ọmọ ènìyàn kọ́mọ́ lọ jẹ́ kóṣà ìtọ́hún ṣe kíni o lọ́rọ̀ rẹ̀ gba ẹ̀mí rẹ̀ mú aláyè hàl nẹ́sùn yẹn wà sọ̀rọ̀ ó wà sọ̀rọ̀ wípé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó tọ́ alùmùsọ̀lọ́hù alùmùsọ̀lọ́ sùkẹ́dẹ̀ ṣe kọ̀sọ́ yìí so kéèyàn máa mọ̀ ìyẹn lè iṣẹ́ lórí pọ̀ jọ náà kì kéèyàn máa gbé so ìyẹn lè gbẹ́lẹ̀ ìyẹn lè gbẹ́lẹ̀ ìyẹn lè kírun sí

obìnrin alálùbáríkà wà láà ó bọ̀dọ̀ lọ léyàn. ayé <laughs> òkú rẹ̀ kò ní abẹ́rẹ́. obìnrin alálùbáríkà yóò wẹ òkú lẹ́nu abẹ́rẹ́ pé ṣọ́ọ̀bù di close lónìí náà ah, ó bẹ̀rẹ̀ lọ́lẹ́ nígbà ah. mo fẹ́ mo ní bùkátà akẹgbẹ́ mi. aago kan ló sẹ́ lu ẹ tó bá láwọn ọmọ ẹ̀yọ́ ọmọ ẹ̀yọ́ ọmọ ṣiṣẹ́ lọ tó bá lọ́mọ ti ṣọ́ọ̀bù ń dọ́dọ̀. òtítọ́ sọ̀rọ̀ àkọ́dọ̀ àbúlé ni mẹ́bọ̀ pé ó ṣe mẹ́sàn-án mm, mm, kò sí lókàn wá mo lọ lé mi ó bá mẹ́fún sùn kọ́kọ́ yóò sọ mo pé nìfà oko àrùsọ̀lọ́kọ̀ ọgbọ oko yẹn torí yẹn ọlọ́ni ọgbọ oko yìí làwọn ìyàwó yìí jẹ so obìnrin tí o bá ti project ara gẹ́gẹ́ bí ọgbà oko fọ́kọ rẹ̀ kó rà àlùbáríkà fún rẹ̀ kí n tó wá sí àrùsọ̀ lẹ́nu ọmọ ìyá kọ́kọ́ lọ́n bá ṣàlékún dáadáa wọn ó bá kíyèsí wọn wọ́n béèrè béèrè kan lọ́wọ́ mi ìbéèrè tẹ́lẹ̀ béèrè yẹn oníwàlà kan díẹ̀ ni wọn káwọn nǹkan rẹ wọn kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan láti dá kan rẹ ah ìbáṣọ ẹ gbọ́ mo ti béèrè mo ti béèrè ya ọmọ gbogbo àwọn báyìí náà àbọ̀jẹ̀ mo ti rí láyé béèrè agbákejì kan níṣẹ́ tó gbèrè níbi ilé kan orúkọ ọkọ rẹ̀ ọ̀rọ̀ yẹn nìṣe pútùpọ̀ nìgbà kẹ́bi ẹ̀dẹ̀mẹ̀tẹ́ edemede tó bá mọ̀kọ́mù mẹ́ta ló wà kẹ́bi mi ti máa sọ mọ̀kọ́mù tààlím mọ̀kọ́mù fatuwa mọ̀kọ́mù kọ̀dọ̀ tọ́lùbìnrin ní gbọ́dọ̀ mọ ó lè ní àwọn ìdí kankan lábí ìdí méjì ó ní bọ́t kọ́rọ́ fọ́kọ rẹ̀ yẹ abúdọ̀ mọ kí lọ́kọ yẹn ń ṣe gbogbo ìdí olùdẹ́ pé kọ́kọ́ ọ̀rọ̀ fọ́kọ yẹn kọ́ ni ansa solution obìnrin yẹn olùdẹ́ pé kó wulẹ̀ kọ́kọ́ yẹn ni mo sọ wọn ni ah ẹ wo n fẹ́ gbọ́ gẹ́rẹ́ nìyẹn tí a ní kó wulẹ̀ kọ́kọ́ yẹn solution mo kẹ́ ìbílẹ̀ gún kẹsẹ́ ni mo mọ̀ pé yóò sọ ohun tó ṣẹlẹ̀ náà ó sọ ìyàwó rẹ̀ olóhùn tẹ̀lé kó wọn súnmọ́ nítorí pé àgòhùn tẹ̀ mọ́ epo bí ó kẹfìrí gan lọ́kọ̀ ó lè dénìsì kó mọ́ màlúù dúdú kan wá ó ní káwọn ọlọ́pàá káwọn ọlọ́dọ̀ ọ̀bẹ gbóná sínú ọ̀rọ̀ sẹ́yìn ni mo sọ fún wa. káwọn ọlọ́bẹ gbóná báyìí ó lè ní káwọn ọlọ́dẹ sínú sóòbù làwọn fi pa nǹkan kan ẹdí ẹdúdú kan. báyìí kó lè léyìn wọn ni kó sì kó lò kó request fún tọ́lá àkọ́dẹ̀ fún kó tó fi wá di pé àjọ tọ́ lọ́wọ́ bá so ìgbà míì ń bẹ àwọn nǹkan mẹ́ta pé ìyọ́kà wò so obìnrin tẹ́lẹ̀ bá kẹ́kọ̀ọ́ fásitì ẹ̀ ẹ̀jọ̀ sọ yẹ kọ́bìnrin kan yẹn náà ah, obìnrin yẹn wọ̀ náà o ah, ọ̀gbọ́n àkíndé yẹn tó di bọ́ọ̀tì yẹn sọ kò fowó ọ̀bẹ̀lẹ̀ o kò fowó ọ̀bẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ọ̀rọ̀ ọjọ́ mi nù ṣùgbọ́n ó ní náà bisimilà bisimilà náà ni wàhálà ńlá ló tẹ̀lé ẹ kò fowó lẹ̀ ẹ tó bá parí ẹ gbàgbé àìrọ ọgbà oko wa oko yín ni àwọn ìyàwó yìí jẹ tọ́lọ̀ bá sọ bí. ẹwọ́ ẹ̀wọ̀n tá a ra sọ bí àwàdà yẹn obìnrin mi ò mọ tó fi kó bára rẹ̀ lórí nǹkan tó nínú hadith wọ́n yàrá mi sọ̀rọ̀ lọ́wọ́ àlùwà sálà bẹ́ẹ̀ àlọ́ mi jókòó kò pẹ́ ẹ̀mí kan o. kọ́rọ̀jà ló sọ lórí wáyà lẹ́yìn ìgbà náà tó kété يفيد ماذا الترتيب الترتيب والتعقيب والتراخي àbí ó sọ pé kíní yẹn lẹ́yìn ìgbà náà jẹ́ pé táìmù díẹ̀ wà níbi wá jáde wọ́n kọ́ di gítà sàlà àmẹ́bí ti wá wẹ̀ àwọn sàmé jókòó àwọn ìwọlé ó jáde padà àmẹ́bí ti wá wẹ̀ wádà ah, àmẹ́bí ọ̀sọ̀rọ̀ ṣe àwọn sàmé náà dá ètò wà lọ́la rẹ̀ pé àmẹ́bí ìyẹn kan ti ṣẹlẹ̀ ah, ojú ìtùtù yàtọ̀ sí ẹ̀kan ó sọ̀rọ̀ ní ní ọ̀rọ̀ àìtò fòlànà ìbádọ̀rọ̀ wáyà arábìnrin mo rí lágbájá obìnrin arábìnrin mo rí bí mo ṣe wá rí kìíní yẹn ó sẹ́ndì sígínà kan sọ́kàn mi ẹni tánà bí rí sọ̀lá ọlọ́jọ́ mi tún ní ẹ̀ àbísà rẹ̀ nìkan àbí wàá wọlé lọ ó ní mo ṣe wá wọlé ah, lọ lágbára bàbá ìmọ̀ sára mọ́ṣákò mi jàlá ìyá yẹn ẹjẹ́ fi wé pé ńlọta lọ ni ńlọta lọ mo kàn fi wé báyìí ní tí ń ṣe bí kéèyàn máa ṣàwọn sẹ́nu lé bí kéèyàn máa wé dúró ọ̀dà láàánú à kéèyàn máa lọ ìdí màmá ń ṣe lọ́ọ́ táìmù yẹn. àdúgbò àdúgbò wo ẹ̀gúsí lẹ̀ mẹ́ ẹ̀gúsí lẹ̀ ẹ̀gúsí wo ló ń sẹ́ni ó gbà lọ́mí torí pé nǹkan ìyẹn ni ó mú torí ìṣọ́ra wa ni wàkàdẹ́ẹ̀lìkà fọ́fà àlù tó parí wáyà rẹ̀ kàkàdẹ́ẹ̀lìkà fọ́fà àlù obìnrin má bàa yára rẹ jẹ mọ́tẹ̀ bọ́kọ rẹ sọ̀rọ̀ ni gẹ́lẹ́ bí mo ṣe ṣe yìí ni kẹ́ ẹ máa ṣe ìyẹn bí tẹ́ bá ti róbìnrin kan tó wá fẹ́ sẹ́ni sígínà kan sọ́kàn yín sàkàtà fi máa rò kúrò tẹ́sí máa lélẹ̀kú lè kà lọ sí ilé

ọ̀pọ̀lọpọ̀ wa lágbègbè àyẹ̀bẹ̀ta ẹlẹ́bẹ̀rẹ̀ kékeré ìlú ìlú sáàsù à ń sọ àyà àwọn kan yìí kan bẹ̀rẹ̀ reality life àlàyé àlàmọ̀mọ̀ ọ̀kọ́lákọ́ ọlọ́run tó dáwà mọ̀ wá kó tó gbé ó dá mọ́ wa ni so kéèyàn mọ́ kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ká má prove pé ìwọ jẹ́ iṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ránṣẹ́ mi àti ẹ láàrin màmú mi sallallahu alaihi wasallam ti ló wọlé lọ tọ́lọ gbọ́ bùkátà wọn àdébìjà ó fi yẹjá mọ̀ yìí pé ìnàmà ànàbà sharon ó yẹ yẹlẹ nínú àwọn ìyá yẹn náà dẹ́kọ̀pẹ́rẹ́ tó bó ṣe kó rí fóbìnrin náà nìyẹn tó ń sẹ́kọ̀ọ́ obìnrin gbọ́dọ̀ lọ́gbà sẹ́kọ̀ọ́ tó ẹgbẹ́ ọkọ rẹ wá gbọ́dọ̀ ẹgbẹ́ kí wọ́n kọ́ sọ fọ́gà náà ọ̀gá ní òsáyè ah! ọ̀gá òwe kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó fara bẹ̀ wá tó ẹ̀kọ́ lọ́mọ yóò obìnrin tó ẹni ṣe ọwọ́ àbítẹ́pọ̀ ìlọ̀gá ara ẹ̀ mórí tọ́mọ bá ṣe fún ọmọdé ọmọ ń bá àlejò kan lónìí àlejò wo sọ pé umu ẹjọ ẹgbẹ̀rún yìí ọkọ mi ni mẹ́bọ̀ nílé umu ẹ̀ máa lọ lé abúlé àwọn ń nílé kí ẹ tẹ́ sọ̀tù tọ́pọ̀ bọ́ yóò bílẹ̀ ṣé àyín sọ̀tọ̀ ọ̀rẹ́ mi wo umu lọ lé abu ti ń abúlé wọ́n explain mo kò jẹ́ ọ̀nà àlọ́ tí mo ti yà so ẹni tó lọ jàdáza tó bá wálé padà tó bá jẹ́ pé tó wù láti ṣe nà tó ṣe haram fún bọ̀ tí ìsàníyà tó bá wò pé ah ee eh, eh, ojo lè mú táìmù kan ìṣẹ́jú díẹ̀ náà kò sí láàfin fún pé ah mi tó fún mi èyí tó pé jù torí pé àwọn wo على جوف النبي وعلى هذا kalẹ̀ tí òfin níbi wàhálà. àdúrà tó Sheikh Ibn Baz wal Uthaymin rahimahullah ta'ala àwọn wà sí orí pé bá a ṣe máa ń to sáfù yẹn náà jẹ́ pé orí ọmọ ní kàtà ti ọmọdéní àbíkílẹ̀ pé náà ni ó kara wọ́n wà lórí bẹ́ẹ̀ kẹgbẹ́ sì kura pé ní ìfẹ́ bọ́ Sheikh Albani rahimahullah ta'ala àwọn àlebi yìí pé ká ṣe ìsọ́ọ̀kù kó jẹ́ pé gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ lọ́kọ́kọ́sẹ̀ ló kàlà eléyìí ló wa ahsan wa aswab pẹ̀lúbóyé ló dáa jù ló sì ṣe déédéé jù ó jẹ́ pé ìyẹn dẹ̀ ní gangan fi bẹ̀rẹ̀ sáfù ẹ̀yà ẹ̀sìn ẹ̀rí dẹ̀ ní ìmọ̀ ń sọ pé ẹ̀gbẹ́ ó dáadáa pẹ̀lúbẹ́ tá a rí náà rí náà rí wọn bá máa ń to sáfù so kẹ́sìkẹ́sì ẹgbẹ́ ẹsẹ̀ méjì jẹ́ kó ṣe kí ni o ẹgbẹ́ tẹ bá wò wọ́n ẹ̀yẹ ọkùnrin náà wò báyẹn tẹ bá wọ́n pé ẹgbẹ́ ẹ̀ka rárá kò dẹ̀ sí fọlọ́dù kò sí àlàfo láàrin wọn abẹ́ ẹ̀kọ́ ni ó yà ṣe di kọ́mọ wọn tá a máa ń ṣe. ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀rọ ká kúrò yẹn so ó kálukú àlàfo wà so alákọ̀ọ́kọ́ yẹn ló dáa jù lórí ní sè wọ́n tí mi mọ́ tẹ́yìn tí ẹ̀fọ́ náà mọ́ gbẹ́rù pé áwùlá yìí wùlá mọ́ àmọ́ mọ́ lọ. ó sì àwọn àfáwọn ẹ̀kọ́ but ẹ̀rí tó pé jù ẹni tí wọ́n ṣe olóṣì perfect sáfùdù ẹ bá wo ibi tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ adé èyí tẹ́ ẹ ṣe láti yẹn èyí tẹ́ ẹ ṣe tẹ́ kókó mẹ́wọ̀n yẹn tí ò plọ́mù yẹn ẹ ṣe wà wù èyí tí ò plọ́mù yẹn wọ́n lẹ́yìn tí wọ́n tó fẹ́ẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ lómi ní haram ogun lẹ́ẹ̀fi ṣe pẹ̀lú rẹ̀ in fact yóò gba ìṣẹ̀lẹ̀ dànù ọmọ ìyá kan yìí náà ọmọ ìyá kọ́lọ́ńkọ́ bá aṣàlékún lára wọ́n tó sáfù pẹ̀lú white kan látara ìdágbòye ẹ̀sìn tẹ̀ irú tátò náà ni o àbújá kẹsẹ̀ pẹ̀lú ìkẹrẹ gan o ẹsẹ̀ lásán ni o ọsọ ọsẹ báyìí àbáàrọ sí ni wàhálà ó náà súnmọ́ ó tún súnmọ́ ó tún súnmọ́ pàtó yá àwọn ìdí ọkọ kò bàtà rẹ ọwọ́ kò sáà àwọn méjèèjì lórí ìrún náà ni o àbáàrọ àwọn kò sí wàhálà báwọn ṣe ń lọ àwọn kẹ́kọ̀ọ́ bàtà ni àwọn kẹ́kọ̀ọ́ gbára ẹ̀rọ àwòrán wọ́n lẹ́sẹ̀ mú kí. ìgbà míì ló fi jẹ́ pé fọlọ́n kò ṣàánú ẹ wọ́n tẹ̀ máa fẹ́ ṣe ìtàsọ́wùrọ̀ àwọn ọ̀rẹ́ fúnra mi. but èyí tó dáa jù tábàárì yẹn ṣe ó dáa pọ̀ ló dáa jù ó sì gbà súnmọ́ kò sì ní dákàlà fún ọmọ ṣẹ́kí ni ó bá wà láàárọ̀. náà wọ́n ní àwọn kan tó máa ń ṣe prógráàmù àwọn obìnrin tó kóra wọn jọ aláwọ̀ kan tó bá jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n pẹ́ bí àwọn ẹlẹ́gbẹ́ bí àwọn ẹlẹ́gbẹ́ tó wà láwùjọ bíi tààwọn mss tàdọ́mùnù àti àwọn oníṣẹ́ ìtura ọgbọ́n àǹkárá ẹ̀ èyí tó wà tó dáa jù pé kó má lọ bẹ̀ ní tó fẹ́ lọ kọ́ yẹn ó kọ́ ní alukọ̀ súnà àbí lílé kí o súnà tó bá lọ ó kọ́ ó kọ́ mẹ́ so kéèyàn má máa lẹ̀ mọ́ wọn lókè tó tún nínú ìrìnàgbèrè pé lọ apá kan lè di ọkọ lóòkó gba fọ́ọ̀mù tí ẹ̀ so kí wọ́n kálukú kó rìn náà sọ pé kọ́ọ̀lù rìn síbi tí o bìlíìfù pé àwọn náà wà lórí manhaj so ọkùnrin ìlú lè mọ wáyà òní sìgá lẹjọ ẹ̀yìn tàbí ọmọ sẹni ìyàwó mẹ́kọ sọ Ọlọ́run máa ń tẹsán lẹ́yìn aká. ọlọ́dún òde bẹ́ẹ̀ tẹ̀lé àwọn mẹ́fà àbẹ̀. ibùgbọ̀n kan àbíkárẹ̀ hmm, ibi tó o bá bìlíìfù sí náà ni kò bìlọ́ǹgì sí so that irú owó tó bá fẹ́ máa ṣẹlẹ̀ sí ọ ń bẹ̀ bẹ̀rẹ̀ òye ṣẹlẹ̀ sí ọ. ọkùnrin mi ò kò mọ̀ so wọ́n lọ gbé bá jìdá ìyàwó rẹ̀ lọ lẹ́gbẹ́ wọ́n padà yá ẹ̀mọ́ náà wọ́n yíyú sí i tó dáa jù ò ní bẹ́ kíró obìnrin yẹn kó máa lọ sí ìjọpọ̀ àwọn oníṣúná tó máa pẹ́ àwọn ilé oníṣúná àwọn ilé yẹn ṣe kẹfẹ́ rí o òun ìdí àìsàn pé ah, àwọn àbábá so àmọ́ aspect ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn náà nígbà táwọn àti gbọ́ sọ́wọ́n ti làrá kó mẹ́ oníkàtú tira kátó tira àwọn bẹ̀rẹ̀ náà àmọ̀ bẹ́ẹ̀ lọ́fà wọn náà pé kọ́lọ̀ ní oṣù kí ni o ó yí àwọn náà àwọn náà sì ṣe àwọn nǹkan kan tẹ́pẹ̀ rẹ̀ bọ́t ìwọ ọ̀kan wa lọ́fọ̀ ọ̀lẹ́ excuse ti wá ní pé èyí tí wọ́n ti gbọ́ ní ìsìn oṣù mẹ́fẹ́ tó ń mọtí náà excuse ẹ tó ń mọtí náà mùsùlùmí sáà ló náà ó kàn dẹ́tẹ̀ ní ẹ̀ tó ó mọ̀ pé ètò ìṣèyí ọ̀dà ó sì ní sọ́wọ́ àwọn ọjọ́ kò ti lọ síbẹ̀ ẹ̀dá ìjọ nàìjíríà káàkiri nàìjíríà fún ìgbàgbẹ́ lọ́mọ́ bíìtì tí wọ́n ra wọn ṣe dá òṣùlùbù wọ́n pè ní àgọ́ ní o wọ́n wá ní òṣùlùbù ìyàwó ìkìlá ọ̀sán